السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل شهر رمضان سيد الشهور وهو الذي أنزل فيه القرآن كما أنزل في التوراة والإنجيل والزبور واصطفى من لياليه ليلة القدر وكمل فيها الخيرات وأجزل فيها البركات وجعل إنزال القرآن فيها موعظة وتفصيلا لكل شيء وهدى ورحمة وهدى ورحمة وشفاء لما في الصدور والصلاة والسلام على المبعوث رحمة للعالمين رحمة للمساكين والفقراء والضعفاء وهو الذي سن أداء زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين صلى الله عليه وسلم ورضي عن أصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله علم رحمكم الله أن رسول الله صلى الله عليه وسلم فرض على المؤمنين زكاة الفطر وتسمى عيدا صدقة الفطر وكانت قد فرضت قبل زكاة الأموال وهي واجبة على كل مسلم ذكرا أو أنثى صغيرا أو كبيرا فعن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها وأمر بها أن تهدى قبل خروج الناس إلى إلى إلى الصلاة متفق عليه وصاو عباد الله عبارة عن أربعة أمداد بوزن المد المدني المستقيم وعن ابن عباس رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود وابن ماجه وصححه الحاكم ومن ثم تجب زكاة الفطر على كل مسلم لديه ما يزيد عن قوته وقوت أولاده وعن حاجته في يوم العيد وليلته كما يلزم المسلم إخراج زكاة الفطر عن نفسه وزوجته وأولاده ويستحب إخراج زكاة الفطر بغروب الشمس من آخر يوم, يوم من شهر رمضان وسنة إخراجها يوم عيد الفطر قبل صلاة العيد ويجوز تعجيل إخراج ويجوز تعجيل إخراجها قبل العيد بيوم أو يومين وقد كان هذا من فعل عبد الله بن عمر رضي الله عنهما وغيره من الصحابة رضي الله عنهم جميعا إخوة الإيمان لقد استدل الجمهور العلماء من الحنفية والشافعية والحنابلة بوجوب الزكاة على المسلم على ما رواه الإمام مسلم في صحيحه عن عبد الله بن عمر رضي الله عنه أنه قال إن رسول الله صلى الله عليه وسلم فرد زكاة الفطر في رمضان على الناس صاع من تمر أو صاع من شعير على كل حر أو عبد ذكر أو أنثى من المسلمين ولعل الحكمة من ذلك والله تعالى عالم أن الله تعالى شرعها لما فيها من تطهير للصائم مما قد يقع به من فضول الكلام وزلل اللسان والأقوال الفاحشة إضافة إلى أن فيها إطعام للفقراء والمساكين قال النبي صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين أما النوع المصنون إخراجه من القوت فقد رأى جمهور العلماء من المالكية والشافعية والحنابلة وجوب إخراج العيان في صدقة الفطر كالتمر والشعير والزبيب أو من غالب قوت أهل البلد ولا يجيزون فيها إخراج الكيمة أي إخراج النقود غير أن الحنفية رأوا الجواز رأوا جواز إخراج القيمة ونقل هذا القول عن جماعة من أهل العلم منهم الحسن البصري وعمر بن عبد العزيز والثوري ونقل عن جماعة من الصحابة أيضا وتعطى صدقة الفطر للفقراء والمحتاجين ولا يجوز دفعها إلى من تجب على على إلى من تجب على الإنسان نفقته ويجوز دفعها لفقير واحد أو عدة فقراء والأولى دفعها إلى الأقرباء الفقراء الذين لا لا تجب نفقتهم على المزكي adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ tó ṣe oṣù Ramadan ní ọ̀gá lórí gbogbo oṣù ó sì sọ Kùránì kalẹ̀ nínú rẹ̀ bó ṣe jẹ́ ìpẹ́ ọlọ́ọ̀bá alékiọlá ó ṣe ìsọ̀kalẹ̀ fún àtàrà àti injil àti zabur ọlọ́ọba alékiọlá ó sẹ́sà òru kan nínú Ramadan yìí ó fi gbé gbórí gbogbo òru tí ń bẹ láyé ó náà ni òru Laylatul Qadr òru abiyì ọlọ́ọba alékiọlá ó fi ọ̀pọ̀lọpọ̀ orí àti ìbùkún rẹ̀ ó fi sínú Ramadan ó sì ṣe Kùránì ní wáàsí fún wa tí ó ma kìlọ̀ fún wa tí ó sì ma sàlàyé gbogbo ń ta ní bùkátà sí ọlọ́run ṣe kùrán yìí ní ọ̀nà mà àánú àti ìwòsàn tí ń bẹ fún igbáyà ọlọ́run bá lè kí ọlá àfi títórí bí rẹ̀ bí a fi àánú rẹ̀ bẹ́ kí ó sì èké àti ìgẹ̀fún ànẹ́bíwa Muhammad ẹn tí ọlọ́run bá lè kí ọlá gbé kalẹ̀ tó ṣe ní òjíṣẹ́ aláàánú aláàánú fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àjẹnú ó sì jẹ́ òjíṣẹ́ aláàánú fún gbogbo àwọn tálákà àti àwọn tó yẹ pé wọ́n jẹ́ ọ̀lẹ nínú àwùjọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òun náà ló dé Ramadan kí ọlọ́run bá kí ó bá wá kẹ́ kí ó bá wá gẹ́ àti àwọn ará lérí àti àwọn gbogbo ìyóò tó wá jọ̀rọ̀ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ndé ọlọ́run ó ṣe é ní ọ̀ràn yàn ọlọ́run bá alékẹ́ ọlá ó ṣe é ní ọ̀ràn yàn síwájú kó tó ṣe zakat owó àti nǹkan ní kó tó ní gbogbo mùsùlùmí ọjọ́ akọni àbí abóni ọmọ ni àbí àgbàlagbà ni ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abdullahi ibn umar kọlọ̀nkọ́ yọ́nú sí òun àti bàbá ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ṣe zakatul fitr ó ṣe ní ọ̀ràn àyàn láti bí tamuru èso dàbínú àbí láti bí jéró ọkà bàbà àbí ó sì ṣe lọ́ràn àyàn lórí ẹrú àti ọmọlúàbí ọkùnrin àtóbìnrin ọmọ kékeré àtàgbà nínú àwọn mùsùlùmí alákàṣe ẹni tí bá jẹ́ ẹni tí ń bọ́ ọmọ kékeré òun náà ni ọba yọ́ bẹ́ẹ̀ náà sì ni ẹn tí ọba jẹ́ pé òun ni ó ní ẹrú òun náà ni ọba ẹrú yọ tí ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì pa wá láṣẹ pé zakatul fitri yìí ká yọ síwájú káwòye tó ma lọ sí ibi tí wọ́n ó ti kírun èyí tó dáadù tó sì pé jù nìyẹn nígbàtí òòrùn ti a sì kéde wípé wọ́n rí oṣù ìgbà náà ni zakatul fitri yẹn lọ́bẹ̀rẹ̀ jíjẹ́ ọ̀ràn èèyàn alákàsí ọmọbẹ̀ẹ́nù àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n máa yọ ní ọjọ́ méjì kó tó di wípé Ramadan parí tẹ́lẹ̀ náà túmọ̀ sí pé kò sí wọ́n bẹ̀ kódà ọmọbẹ̀ẹ́nù àwọn onímọ̀ tó sọ pé tí rọwọ́ bá ti gbẹ́nu lé Ramadan èèyàn lè yọ nínú àwọn Ṣàfi'íyà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lẹ díẹ̀ torí pé èyí tí ànábì sallallahu alaihi ṣe náà ni ìparí ọdún ìparí àwẹ̀ òun náà ni ọmọ ń yọ òun náà ni ọjẹ́ ń ta lè gbára lé nípa ọ̀rọ̀ yìí a lè yọ ní ọkọ̀ ọjọ́ méjì ọjọ́ kan ṣùgbọ́n bá ti lè wọ̀ ní ọjọ́ tí wọ́n bá sọ pé Ramadan ti parí ìyẹn on 29 Ramadan tí wọ́n ti parí ti jí láti máa yọ àsìkò tó wá dáa jù kọjá pé lẹ́yìn síwájú káyọ̀ tó máa jáde lọ síbi irun kẹsìtì tí lọ gbé fún ẹni tẹ́ bá gbé fún kọ́kàn rẹ̀ ó ti balẹ̀ yí pé oúnjẹ ti dè tó ń bá ti dé òun náà jẹun àti àwọn ọmọ òun yíyọ rẹ̀ múdù mẹ́rin ni léyìn tó ṣe déédéé múdù ànábì wa sallallahu alaihi wasallam tó jẹ́ àdógúnbá ó wà káàkiri àwọn onímọ̀ ní lọ́wọ́ àwọn míì náà tí wọ́n yé ṣe àfáànú àwùjọ náà ní lọ́wọ́ ó ti ní òdiwọ̀n tíyàn bá wo agolo picnic tí wọ́n kọ 170 cl sí ìpìrẹ́jú rẹ̀ tíyàn bá bu mẹ́tàlá ó ti bu ìtọ́jẹ́ múdù ẹ̀ ó ti bu ìtọ́jẹ́ sọ́ọ̀rù kan nìyẹn ìyẹn ni pé ó ti jẹ́ múdù mẹ́rin báyẹn so agolo mẹ́tàlá ní ìpìrẹ́jú agolo picnic ó ní sọ́ọ̀wù ẹyọ kan olóṣè déédéé tẹnìkan bẹ́ẹ̀ bá ti wá wọn tẹnìkan kalẹ̀ kọ̀ bá àsìkò wá dà sínú nǹkan míì tó bá dá sínú nǹkan mí tó ti mọ òsùn tó mú wá iná ni ó fi mọ́ yọ́ lórí ẹni kọ̀ọ̀kan kò bá ṣe inú kí lọ́wọ́ àdásí lẹ́yìn ìgbà yẹn kò bá ṣe inú kọ́ọ̀fù lọ́dá sí tọ́gbà yọ́ mọ tí ó yọ lórí àwọn yòókù a mọ bá ọmọ èké yọ ọgbàwẹ̀ kọ̀gbàwẹ̀ a bá yọ gbogbo ẹ̀ tó bá jẹ́ ẹnu jẹ fún wa a bá yọ ṣùgbọ́n tó ṣe wípé a kàn ń tọ́jú rẹ̀ ń tọ́jú wípé ọjẹ́ mọ̀lẹ́bí ni kìí ṣe pé ìtọ́jú rẹ̀ jẹ́ ọ̀ranyàn lé wa lórí tó bá rí tí ó fi yọ́ mọ́ndàlá tó wá jẹ́ pé àwọn náà lábá yọ́ kò sí wọ́n bẹ̀ súnmọ́ kìí ṣe ọ̀ranyàn lé wa lórí ọlọ́run nìkan ni ọba oní mímọ̀ ọlẹ̀ tí ń bẹ nínú afẹ́ nínú ṣẹ̀ríà pé kábàwò náà yọ́ ara pé a mọ́ rí orí ọlọ́run òun náà lélẹ́yìí ṣùgbọ́n tá a bá yọ́ kò sí ẹ̀ṣẹ̀ kankan fún wa ìyàwó ta bá fẹ́ kó rùn tó wọ̀ àbáyọ ti ẹ̀ náà ẹn tá bá sàfẹ́kù rẹ̀ kó rùn tó wọ̀ ìyẹn ti lọ nìyẹn kò yẹ ṣe dandan ká bá òun yọ ti ẹ̀ kò sínú ojúṣe wa mọ́ kọ́lọ̀wọ̀n bá àlékiọlá kó fún wa ní àtúbọ̀tán dáadáa nínú tá a ti ń yọ òun náà ni ètí ànábì sallallahu alaihi wasallam tó dákọ yẹn òun náà ni támúrù ni o àbí zẹ̀bíbù ni o àbí ṣẹ̀ríìrù ni o lókùgbà tí àwọn èèyàn bá fi ń ṣe oúnjẹ mọ́dábù Imam Málìkì ó ní wípé èntọ́ jẹ́ èntọ́ gbajúmọ̀ jù oúnjẹ àwọn èèyàn nú ìlú tẹ́kítẹ́ bá ti gbé e fún wọn iná ni wọ́n fi ṣe oúnjẹ òun náà lọ dáa jù ká fi yọ́ nínú àwùjọ wa tá a wà yìí a lè fi ìrẹsì yọ́ a lè fi ẹ̀wà yọ́ a lè fi èlùbọ́ yọ́ tàbá jẹ́ ìlúbọ́ yẹn tàbá ti kú iná lọ́dájú torí pé ẹ̀ta ìlúbọ́ yóò ti kú mẹ́ wọ́n tàbá kú ta fi yọ́ bẹ́ẹ̀ náà kò ṣe wọ́n bẹ́ẹ̀ insha Allah ta'ala bẹ́ẹ̀ náà ni a lè fi gàrí a lè fi yọ́ káwá gbìyànjú ká sẹ́sà ń tọ́já torípé ọlọ́ọ̀bà àlekọ́lá gẹ́bí ànábì sallallahu alaihi wasallam sọ́nà àdísì rẹ̀ inna Allaha tayyib la yaqbalu illa tayyiba ọlọ́ọ̀bà ọba tó dáa ní ọba tó rẹwà ní ntọ́já ló náà máa ń fẹ́ tí ó gbà pé ẹrú mi ó sìn mí pẹ̀lú ntọ́já ntáà náà lè fi sẹ́nu tínú wá dùn òun náà ní káwa náà ò fi yọ arapá ń dúpẹ́ fọ́lọ́ ni èyí tí kọ́ wa máa jẹ gàrí ẹ̀gbá kọ́ wa lọ wá gàrí ìmíì tí ọ̀dá tó yẹn kọ wá jẹ́ pé inú ló fi yọ́ ń bọ̀ jẹ́ pé sàráàkú ni mọ́lá nìyàn yẹn kọ̀dá tọ́ bá fi yọ́ bẹ́ẹ̀ ó ti gbé ṣùgbọ́n láàrin wa àtọ́lọ́ngọ́ so n tí wọ́n náà lè fi sẹ́nu ní kí wọ́n náà gbìyànjú kó fún àwọn èèyàn jẹ tó bá sí ráìsì náà ló fi yọ́ ọmọ fi ń dá pọ̀ ju torípé àwọn tó wọ́n ju àwọn gàrí lọ so ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí wípé ó tún ṣe ìdáàbòbò fún wa di ọdún òní ó tún yọ̀ǹda fún wa láti gba àwẹ̀ náà kódà ẹni tí ò lè gba àwẹ̀ tí ń ṣe díndí òun náà kọlọ̀ yọ zakatul fitr ní ìparí ọdún kí ọlọ́run bá lè kí ọlá kó gbà á ní ẹ̀sìn fún wa a ti sọ pé ká tètè yọ síwájú ká tó lọ sí Eid àmúnímọ̀ ṣe ìbéèrè lórí wípé ǹjẹ́ a lè fi owó ǹjẹ́ a lè fi yọ zakatul fitr yìí èyí tọ́pọ̀ jù nú àwọn onímọ̀ wà lórí wípé oúnjẹ tí ànábì sallallahu alaihi wasallam fi ń yọ táwọn sàábé rẹ̀ sì jogún ní ẹ̀yìn rẹ̀ òun náà ní ká fi yọ lókùgbà tó bá ti lè jẹ́ pé àwọn èèyàn tá gbé fún wọ́n wà nínú àwùjọ tí a ní bùkátà sí oúnjẹ yìí kọ́lọ̀nkọ́ gbà ní ìbádà fún wa ṣùgbọ́n pàkánà onímọ̀ ní wọn nínú àwọn àhànàfíyà àwọn sọ wípé a lè fi iye tó bá jẹ́ a lè fi yọ kódà lọ́dọ̀ tí wọn wọ́n tún wò wípé káfowó yọ́n gan ó tún dáa jóúnjẹ lọ kí ni díẹ̀ wọ́n sọ pé ta bá fún ní owó kò sí tí ò lè dàìbáàtì ẹ̀ sí tó bá ní bùkátà sí iná ni ó fi rà tó bá jẹ́ kóúnjẹ ní bùkátà rẹ̀ yóò fi rà tó yẹ pé ẹran ní bùkátà rẹ̀ yóò fi rà tó yẹ pé ọbẹ̀ ló ní bùkátà sí ó ní foodstuff nílé yóò fi rà lọ́dọ̀ tí wọn wọ́n sọ pé ìyẹn lọ́lọ́lá jù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tó ti akọ́kọ́ sọ tí ẹjẹ́ jù mọ́ wọ́n sọ pé ìtànàbí sallallahu alaihi wasallam ti fi ń yọ òun náà ní ká gbìyànjú láti fi yọ tọba wá wù ó lè lọ gbé ta kó fi gbowó díẹ̀ kó wá fi ṣe nǹkan míì kò sí ìwọ̀n bí kí a yọ fún èèyàn kan tá bá rí pé gbogbo ń tá fẹ́ yọ gan ojú tí èyàn kan ó lò lọ ṣùgbọ́n tó wá jẹ́ pé tọ́pọ̀ ni kápin fún oríṣiríṣi èyàn kí ládá wa kó fi pọ̀ iná ni ó fi ń dájú àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sọ wípé bí èyàn bá ṣe ní bùkátà sí ìtafẹ́ fún ọjẹ́ sọ́dákàtòlù ni ọjẹ́ zakatòlù máàlì ni bẹ́ẹ̀ náà ni ládá tiwa náà ó ṣe pọ̀ tó ẹni tí wọ́n ti dá ìyàwó rẹ̀ dúró lọ sípítù ní kò ní lọ tí wọ́n ti sọ pé tí ọba ti sabílì rẹ̀ ọgbọ́dọ̀ mọ́ kò síbi tí ń lọ àtọmọ àtìyàwó wọ́n dájú sọ́sítù àtẹ́ntú sí pé bùkátà ti ẹ̀ kò jú wípé kọ́kànrí oúnjẹ ní àárọ̀ ọjọ́ ọdún lọ èwo ni bùkátà wọn yájù náà méjèèjì tó le jù ẹni tí wọ́n dájú sọ́sítù ni torí pé àti yọ́jẹ àti yóò mọ ọ̀sìpítù ní ọwà kò ní ráyè lọ ilé gan tí ó fi sọdún ṣe bí kọ̀ọ̀kádà bá ṣe wà sí fún ẹntà afẹ́ fún iná ni ládá owó ṣe pọ̀ sí torí ẹ̀ ló fi jẹ́ pé ojúṣe ni fún wa káwà gangan ká sọ ta la fẹ́ gbé nǹkan yìí fún tó bá di pé ojú dí àbọ̀wọ́ dí àráyè ṣe ńlọ́sẹ̀ kan ipé kò burú ẹjẹ́ á gbé sí ibi tí wọ́n ti bá mójútó àwọn tí wọ́n pín sí àwọn tí wọ́n pín fún kọ́lọ̀nkọ́ ní ìbádà lọ́wọ́ wa wọlá àti tóbi rẹ̀ wọlá àánú rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àwọn tí sẹ́rí àsọ̀búká fún àwọn tó bá ṣe wípé wọ́n ní bùkátà ni so àwọn miskin àwọn fakir àwọn tó ṣe wípé ó tún fẹ́ lè díẹ̀ fún wọn nínú àwùjọ nítorí hadith kan tó wá wípé aghnūhum 'ani al-mas'alati fi hādhā al-yawm ẹ rọ̀ wọ́n lọ́rọ̀ kí wọ́n mọ̀ tí máa ṣagbe lọ́jọ́ òní wọn tí í túnmọ̀ ìpé àwọn tí máa ń ṣagbe tí wọ́n náà sì di pé ọlẹ́tọ̀ ọkọ̀ máa ṣagbe ń tòótọ́ kìí sí àwọn tí ń sọ agbe di nǹkan tí wọ́n mọ̀ fi ṣokùnfà ọ̀rọ̀ fúnra wọn owó ti ọlákàntì ní báǹkì tí máa transfer owó sí yọ́ lọ ọ̀dọ̀ ní pos nígbà bá ti gbàjọ yóò ní kókó transfer ìsínú àkáǹtì òun kìí ṣerú àwọn èèyàn yẹn àwọn tó ń fi wọ́n lọ rẹ́ẹ̀tì ọmọ ọlọ́mọ tó kọ́ máa fà wọ́n káàkiri yọ́ fa ojoojúmọ́ ni wọ́n ń ṣiṣẹ́ yẹn àwọn yẹn kọ́ àwọn tẹ́yìn náà mọ̀ ìpín eléyìí pẹ̀lú ìṣesí rẹ̀ àti ilé rẹ̀ ẹni pé bùkátà ń bẹ fún àwọn yẹn náà ní kí ẹgbẹ́ e fún kí ládá kò fi lè bà pọ̀ níwájú ọlọ́run tó bá tún wá jẹ́ mọ̀lẹ́bí òun náà ni tó wá ń dá pọ̀ jù so ìtaàrí láàrin rẹ̀ ẹbí àdísà náà bí wọ́n sọ́lọ̀ láàrin òsọ́lá ipé nǹkan ọrẹ tá bá tọ́ ta fún mọ̀lẹ́bí nǹkan méjìlá ṣe alákọ̀ọ́kọ́ ni pé àtọrẹ fún tọrẹ pé bó ṣe jẹ́ pa sí tọrẹ fún alè tọrẹ fún ẹlòmíràn ẹlẹ́ẹ̀kejì adamọ̀lẹ́bí pọ̀ tọrẹ ń tọ́ bá fúnnú mọ̀lẹ́bí yóò fẹ́ràn rẹ tọrẹ bá tún wá ń bínú rẹ àjẹpẹ́ ọlọ́run bá àlekẹ́ ọlá ní ó tọ́ nípa aburú rẹ̀ ká da pọ̀ pẹ̀lú pé àwọn tó bá kù díẹ̀ káàtó fún nínú mọ̀lẹ́bí wa ká fún wọn kọ̀wá dáa kọjá wípé ẹn tó mọ̀ pé ojúṣe tó ní kó náà yọ zaka àti rọ̀fọ́tọ̀ tó náà sì yọ kó tó wá mọ̀ bá tàwọn èèyàn jọ kìí ṣe nǹkan rí ara ìlójútì ni ẹn tó jẹ́ pé ó ti kúndùn sàrá jíjẹ nínú gbèsè ayé tiẹ̀ ọkà sí pé opportunity ni so ọlọ́run ọba àlekẹ́ ọlárìnà rí ọ àwọn tí ẹ ń yọ gan ìwọ gan níbù ọrọ̀ ọ̀rọ̀ tayọ wọn ó tún wá gbàtàwọn ẹni ẹlẹ́ni ìtàwọn Màlíkíyà sọ nínú tíra wọn nínú Mukhtasar Khalil àti inú àwọn tíra míì o náà ní pé ẹni tó bá jẹ́ imam imam masalasi àbí imam tó yẹ pé aṣíwájú ni nínú ìlú káwọn èèyàn jọ sọ́dọ̀ rẹ̀ kọ́ wá jẹ́ kí òní ọ̀wà máa wo àwọn tó ní bùkátà sí tí ọ̀wà máa wá gbé fún wọn nítorí pé ẹlòmíì tó bá gbà lọ́wọ́ rẹ̀ ojú máa tì í kódà o lè gbé fẹ́lò mí kọ́pẹ́yìn ìdàkólóhùn nídìí ẹ̀ ó sì ní bùkátà sí nítorí ìtìjú ni ṣùgbọ́n ìtọ́ yẹ pé ó gbé kalẹ̀ ńgbàtí ẹni ẹ bá ń pín fún wọn kò ní pé ti lágbájárè táwọn ìlú ni mo gbé fún ọ yìí yọ máa gbé fún wọn lásìkò ni ó náà ni àwọn bàbá sì máa ṣe ń jọ ṣùgbọ́n fàkàlàfà ní ń bá àdé mú khalifun àdọ́ òṣìṣọ́lá tàwọn tábàrù ṣàhàwá àti fasọ́fà ilẹ̀ kọ́ọ̀nà gáyíyà àwọn èèyàn kan wá rólé lẹ́yìn wọn tó pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣeṣekúṣe wọ́n ṣeṣekúṣe ojú ọ̀nà tí ìmàlìkíyà gbéjúlẹ̀ yẹn wọn ò ló mọ́ wọ́n wà á kó jákàyẹ wọn kójọ yọ wà nù pálọ̀ wọn yọ ga gègèlè nígbọ̀ bá dẹ̀yìn ọdún wọ́n sì wà máa pe ẹntì ọ̀rà wọ́n wà máa tàkùn ó sì máa tún náwó rẹ̀ ẹ̀kọ́lọ̀ ń dákun kọ́ wa àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kọ́ sàmójúkò fún wọn ṣùgbọ́n ìwọ ìwọ ọlọ́ọ̀bá adékẹ́ọlá ni ẹ̀ntà bá rí kó ṣe bẹ́ẹ̀ àfi ká lọ túlẹ̀ lọ́dọ̀ ọlọ́run nípa pé ká rà míì káwá fún àwọn tálákà táwa náà mọ̀ pé ń tààrà ó ti tó iye tí ó ti gbà lọ́wọ́ àwọn èèyàn kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ أن يغفر لنا والموت المسلمين وأن يتقبل منا الصيام والقيام هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم مصداقا لقوله تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقد جاء عن عائشة رضي الله عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الفطر يوم يفطر الناس والأضحى الفطر يوم يفطر الناس والأدهى يوم يضحي الناس رواه الترمذي وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات كان رسول الله صلى الله عليه وسلم لا يقدو يوم الفطر حتى يأكل تمرات يأكلهن وترات أخرجه البخاري وعن أم عطية رضي الله عنها قالت أمرنا أن نخرج العوائق والحياد في العيدين يشهدنا الخير ودعوة المسلمين ويعتزل وتعتزل الحياد المصلى متفق عليه عباد الله إليكم جملة من آداب عيد الفطر وصلاته الغسل أولا الغسل يوم العيد قبل الخروج للصلاة وثانيا لباس أحسن الثياب وتزين وتطيب وثالثا أكل الفطور صباح يوم عيد الفطر ورابعا الإكثار من ذكر الله صبيحة يوم العيد وتكرير, وتكرير, وتكرير كلمة التكبير والتعظيم وتحية الناس بالخير والبركة والعافية والدعاء لهم بالعافية والسلام يوم العيد والدعاء للناس والأهل بقبول الأعمال والخير والرحمة وأداء صلاة وأداء الصلاة قبل وأداء الصلاة قبل الخطبة وصلاة العيد ركعتان لا صلاة قبلها ولا ب... لا نافلة قبلها ولا بعدها والمكث بعد الصلاة لاستماع خطبة الإمام وموعظته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ sí ọpẹ́ ọlọ́run ọba ọba òdodo ọba tó ṣàlàyé gbogbo nǹkan yékéyéké nínú tírà rẹ̀ àti ní àtàwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba aláàánú tí ń ṣe àánú fún àwọn ẹ̀dá àwọn ọmọ yìí ní ẹ̀yìn tó ṣe pé yọ́ ọmọ lọ láíláí a sì dúpẹ́ fún lórí orí oríṣiríṣi àti ìrọ̀rá tó ṣe fún wa a sì gbà pé ànábì Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrúsìn rẹ̀ sí ni òun ló lérò jù láàrin àwọn èèyàn àti àdìjẹ̀nú òun náà ló sì dá ní ìwà àti ní ìbára ẹni lò

tí wọ́n bá rí oṣù ní Wednesday asọdún lálàmísì tí wọ́n bá rí oṣù tààtún gba àlámísì sí ajẹ́ pé a ṣe ọdún ní ìjọ Jímọ̀ kọ́lọ̀n kó ṣe ní ìrọ̀rùn fún wa ọlá títóbi Ọlọ́run ọlá àánú rẹ̀ ká tún fi ọdún yìí ká tún fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká tún fi súnmọ́ Ọlọ́run bá lékè ọlá sí ìsìláàmù yìí ṣe tí ó gbé ìbádà kan wá tẹbá ti wá sí tí ọlọ̀ tán bẹ̀ ìbádà ní ìbádà ni ìbádà tá ń ṣe ní gbogbo àsìkò nípa àdí ọkàn wa àti ọ̀wọ̀ tá ń fún ọlọ́run bá alikẹ́ ọlá ní ọkàn wa àtorísìírísìí tó yẹ ká ní ọkàn láti fi sin ọlọ́run ìbádà tá ń ṣe ní ojoojúmọ́ nípa ìrun wa tá ń kí wákàtí márààrún lójoojúmọ́ ìbádà ò ní ẹ̀ẹ̀kan lọ́dún òun náà ni èyí tá ń ṣe yìí ti àwẹ̀ Ramadan ìbádà ẹ̀ẹ̀kan nínú ìṣẹ̀mí ìfẹ́ nípa jíjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ òun náà ni hajj pápákan náà mìíràn sọ pé umra náà tó kún bí hajj àti umra ẹ̀kan ni nínú ìṣẹ̀mí ìjẹ́ ipa jíjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ Islam bó ṣe gbé àsìkò wá fún wa pé kí a ṣe kágbàwẹ̀ nínú Ramadan yìí ó tún parí rẹ̀ fún wa pẹ̀lú ìjọsìn míì òun náà ni Eid ká gbìyànjú láti kí lọ́nà tó gbàdá ká máa gbé ọlọ́run ọba àlékẹ́ ọlá mọ́ tóòrùn bá ti wọ̀ tí wọ́n sọ pé àwẹ̀ Ramadan ti parí látìgbà náà ní tẹ̀kbírù ti bẹ̀rẹ̀ láàmà sí lemọ́lemọ́ títí tí ó fi di ọjọ́ kejì tààfi sọ wípé a fẹ́ kírun kásí àjọ àkùkù tọ́pẹ́ lọ sọ́dọ̀ ọlọ́run torí ọlọ́run bá lè kí ọlá ó ti sàdéwì pé ta bá ti bẹ̀ òun òun ọmọ dáwà lóhùn torí ẹ̀ ló fi sọ wípé ṣùgbọ́n káwa náà nígbàgbọ́ òdodo sí òun pé òun ọ̀jẹ́ pé wa ọlọ́run dákun kó gba àdúrà wa gbogbo dáadáa tá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kó ṣe fún wa ìntà ń wá sọ kúrò lọ́dọ̀ ọlọ́run nípa rẹ̀ ní aburú kọ́lọ́run kó sọ wá kúrò mẹ́ ìntà mọ̀ ní dáadáa tá tọrọ àti ìntà mọ̀ kọ́lọ́run kó ṣe fún wa ìntà mọ̀ ní aburú tá abẹ́lọ́run kó sọ wá kúrò mẹ́ àti ìntà mọ̀ kọ́lọ́run kó sọ wá kúrò mẹ́ wọlá àti tòbí ọlọ́run wọlá àánú rẹ̀ ọ̀rọ̀ wá lọ́tọ̀dọ̀ Aisha tọ́jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ìpé ọjọ́ ọdún Ọdọọdụ ọdún náà níjọ́ táwọn èèyàn bá túnú ìyẹn ni pé tí wọ́n bá ti kéde ipé ìtúnú ìtúnú ti yá o náà ní kí á tẹ̀lé torí pé àwọn tí wọ́n kéde wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn olórí mùsùlùmí tó jẹ́ pé àwọn èèyàn kan ti fojú rí tí a ti lọ sẹ̀rí lọ́dọ̀ wọn kó tó di pé wọ́n kéde ọ̀rọ̀ sì tún wá látọ̀dọ̀ anas kọlọ́nkọ́ yọnu sí oní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọjọ́ tó ṣe wípé kè jáde ní ìjọ ọdún àti kọ́kọ́ fi àwọn tábùrù mélòó kan sí ẹnu ìwà máa ń ṣe ń wítìr iná níbi ẹyọ kan mẹ́ta àbí márùn-ún àbí méje yọ́ sáṣe ní wítìrì sallallahu alaihi wasallam tí túnmọ̀ sí pé ọdún tààwẹ̀ yìí ká fi nǹkan sẹ́nu kò tó di wípé a lọ ṣùgbọ́n ká mọ̀ wá jẹ́ wípé a kàn wá jẹ àjẹjù tí ó wà fàkátùmọ̀ wá ilé ìgbẹ́kí àbílé tọ́kí káàtàn wá ní bá ìrun rí kákàsí súnà Ànábì sallallahu alaihi wasallam nípa pé àwẹ̀ ti parí kìí ṣe pé àtún wá mọ́ ní àtún mú ibi mọ́ra pé àtún fi ń súnmọ́ lọ sí kò sí ìbádà bẹ̀mọ̀ gẹ́bù ṣe sọ fún wa sallallahu alaihi wasallam pé tóòrùn bá ti lè wọ̀ ní alẹ́ àwẹ̀ ẹni tí ó bá àwẹ̀ ti sínú kọ̀bá àwà jẹ́ pé kò tí ì jẹ nǹkankan àìjẹ nǹkankan rẹ ó wù bẹ́ẹ̀ ni fún ara rẹ̀ ni kò sí ìbádà kankan lára ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ti kéde pé ọdún ti bẹ̀rẹ̀ ní ṣọ́ọ̀ṣì tó fẹsẹ̀ rinlẹ̀ so àwẹ̀ ti parí náà nìyẹn kì wá sí kẹ́yìn kó tó wá mọ́ tún ní òun tó ń gbà ọdẹ́yìn ìgbà tó ń bá kírun yìí jìdàn tó jẹun kò sí kódà bó somi díẹ̀ kéèyàn rọra mú kọ́lọ̀ kọ́ gbà ní ẹ̀sìn fún wa ó sì wá nú hadith Ummu Atiyya ipé anábí sallallahu alaihi wasallam ọ̀pọ̀ àwọn sàábé láṣẹ ipé kí wọ́n jáde lọ síbi ààyè tí wọ́n ti kírun bẹ́ẹ̀ náà sì ni ọ̀pọ̀ àwọn láṣẹ ipé kí wọ́n jẹ́ kí àwọn ọmọge káwọn náà jáde àwọn tí ń ṣe haidọ̀ lọ́nà káwọn náà jáde kọjẹ́ pé àwọn tí ń ṣe haidọ̀ yẹn gbogbo wọn wà níbi tí wọ́n ti ń ṣàdúà táwọn náà máa ṣe ámì ṣùgbọ́n bá ní haidọ̀ lára kò ní wà láàrin àwọn èèyàn níbi tí wọ́n ti ń kírun ilẹ̀ gbansasa ìlọ́dá jù ká ti kírun eid òun náà ló níbàmú sí súnà Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó wá ṣe pé ìdíwọ́ kan ṣẹlẹ̀ èyàn lè kí náà mú mọ́sálásí bí kọ́ jẹ́ pé òjò tọ́pọ̀ ń rọ̀ tí ò ti ẹ̀jẹ̀ káwọn èyàn ojú rárá kò sí ìwọ̀mí káàkiri nú mọ́sálásí tó wá jẹ́ pé ìta ti kún àwọn obìnrin bẹ́ẹ̀ náà sì ní kọ́mọ́ sáájú imam pẹ̀lú títò lọ́dọ̀ apákanná àwọn onímímọ̀ ọlọ́ọ̀bá nìkan ni ọba onímímọ̀ nínú àwọn ẹ̀kọ́ ìdìrí nínú ẹ̀ o ní pé kí á gbìyànjú àti wẹ̀ síwájú ká tó lọ sí ríd ní ìbámu sí súnà Ànábì sallallahu alaihi wasallam ká sì lo aṣọ tó dáa jù nú aṣọ wa kìí ṣe dandan kó jẹ́ aṣọ tuntun tàbá wà lo tuntun náà ó tún fi ń dáa náà ni ká lo lọ́fíndà ká sì lo ọ̀ṣọ́ níbàmú sí súnà ànábì sallallahu alaihi wasallam kìí sí ọ̀ṣọ́ tí ó yẹ kọkùnrin ọwọ́ ní ọwà gbé sọ́rùn ní ó lòun dúnú ní ọjọ́ ọdún ìbàjẹ́ ni eléyìí ìwọ̀n bá ọ̀ṣọ́ tọ́lọ́njọ́ dá fún ọkùnrin kò lò ọ̀ṣọ́ tí ọlọ́yọ̀ dá fún obìnrin kò lò ṣùgbọ́n obìnrin kò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ rẹ̀ hàn síta àwọn ọmọge ta ni wọ́n lè jáde lọ sí rídì tọ́kàn bá balẹ̀ kí ò sí fìtínà ni tí fìtínà bá ti wà wọ́n ya jókòó sí ilé kọ́lọ̀ kọ́mọ sọ akó bí fìtínà ìntà àfojúrí àti ìntà àfojúrí bẹ́ẹ̀ náà sì ní kábìyànjú àti máa ṣe ìrántí ọlọ́run ní àárọ̀ ọdún náà àti ní alẹ́ rẹ̀ pàtàkì jùlọ nígbàtà bá lọ sí rí inú àdíkìrí ta máa ń ṣe tó sì wà ní àdíṣà níbi sallallahu alaihi wasallam òun náà ní gbóná Allahu akbar Allahu akbar لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر alákọ̀ọ́kọ́ yẹn a lè ṣe ní méjì ọwọ́ bẹ́ẹ̀ ó sì tún wá nù àdísì míì ní mẹ́ta èyí ó wùta bá ṣe mẹ́ insha Allah kò sí wọ́n mẹ́ bẹ́ẹ̀ ní gbàtà bá parí la ilaha illallah a tún rìpítì àti inú èdè lábáwá wá àwùyẹkọ́ wà mẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àṣìṣe tí wọ́n máa ń ṣe Allahu Akbar lásán wọ́n wù mẹ́ yẹn wọ́n ní fi wá àwù sí wọ́n ní sọ pé Allahu Akbar torí pé Allahu Akbar alákọ̀ọ́kọ́ ta wí mọ́kútàdá àti kábàrù ni lọ́dọ̀ àwọn ní náhù nígbàtà tó rí pẹ́tẹ̀ àfikàn pàmà ni la àfisíwásù àfisòròyìn ọlọ́run tàà ń sọ ni nígbàtà bá tó wá fẹ́ sí Allahu mi àgbọ́dọ̀ wá sí wásù ká tó á ti fò lókù tààsì lẹ́yìn ìgbà yẹn allahu akbar allahu akbar la ilaha illallahu wallahu akbar allahu akbar walillahil hamd kọlọ̀nkọ́ gbà ní ìbádà fún wa ìtumọ̀ iná ní pé ọlọ́wọ́ bá alékẹ́ ọlá akbaru min kulli kabir in ló tóbi ju gbogbo tó bá lóhun tóbi lọ bẹ́yàn lóhun tóbi mọ̀ tó lóhun tóbi lóye tó lóhun tóbi ń dúkìá tó lóhun pọ̀ ní nǹkan báyìí ọlọ́run bá adékọ́lá ó tóbi ju gbogbo kálukú lọ allahu akbar min kulli kabir ọlọ́run bá tóbi ju gbogbo tí ń tóbi lọ la ilaha illallah kò sẹ́nìkan tó sí ìjọsìn àfi ọlọ́run torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀yìn yóò ti bá ń sin lọ́run kò gbọ́dọ̀ ro nǹkan mí pọ̀mọ́ lọ́run tó bá ti ro nǹkan mí pọ̀mọ́ lọ́run ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́ nìyẹn àmì tawhid iná ni ó tún wà pẹ̀lú wa nínú àwẹ̀ òun náà ló tún wà pẹ̀lú wa jọta bá tún ní à ń ṣe ọdún wallahu akbar ọ̀nà ọba àdíkẹ́ ọlọ́run tó tóbi walillahil hamd dájúdájú ẹ̀yìn tí ọlọ́run nínú ẹ̀kọ́ o náà ni pé ká máa kí àwọn èèyàn àwọn mọ̀lẹ́bí àtàwọn tí ẹ̀ṣẹ̀ mọ̀lẹ́bí ká sì máa ṣàdúà fún wọn àsìkò gbígbà àdúà láwà pẹ̀lú síso lẹ́nu táa so ààwẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ náà sì ni kámẹ̀ ìntọ́ gbádá jùnú àdúà o náà ni ká kí ọlọ́run bá lè kí ọlá kọgbà ìbádà wa kọgbà ìbádà ẹnìkejì wa náà a mọ́ ń kí ìrun ìdíyẹ ní méjì àìyàn náfílà sáájú rẹ̀ àṣìní yàn náfílà lẹ́yìn rẹ̀ ẹn tí apá kanú rẹ̀ bá bọ́ fún yóò kí ní bí ìmáàmù ṣe kí o náà ni ó kí n tó bá fi bọ́ kọlọ̀nkọ́ gbà ní ẹ̀sìn fún wa tá bá sì ṣe balẹ̀ ká kútúbà ká farabalẹ̀ ká tún ṣàǹfààní nínú tí imam tí yọ́ kà fún wa ìwọ̀nba tí a wí kọ́lọ̀n jẹ́ wúlò fún wa o a fi títóbi ọlọ́run bẹ̀ àánú rẹ̀ bẹ̀ kọ́lọ̀n ọdún náà kó bá wa láyé kó bá wa láyé wa kó bá wa lálàáfíà ó ṣe ní ọdún ayọ̀ wa tó sì já sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé láàyè àti ní àlàáfíà ara ọlọ́run dákun gbogbo kìràkìtà ń gbáyà o ọlọ́run mọ́dàlù rẹ̀ wọ́lá àánú rẹ̀ títóbi ọlọ́run bẹ ọlọ́run àfi àánú rẹ̀ bẹ́ àfi agbára bẹ̀rẹ̀ bẹ́ gbogbo omi tí ń dàrú láàrin àwọn mùsùlùmí lágbàáyé ọlọ́dàgbọ́n sàbàwà kóró ọlọ́dàgbọ́n sàbàwà kóró ogun tí ń lọ láàrin Iran àti Amẹ́ríkà àti Palestine àti Lubnan ọlọ́dàkùn àti Israel ọlọ́dàkùn sàbàwà kóró àbòsí wọ́n sì ti plan ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ mọ́sílẹ̀ làásọ̀ gan ni tájẹ́tì wọn wọ́n fẹ́ dàwó kí wọ́n sọ di purely pé àwọn làwọn ní ààyè yẹn ọlọ́mọdé wọn orí ṣe o ọlọ́mọdé wọn orí ṣe o ọlọ́mọdé wọn orí ṣe o ọlá àti tóbi ọlá agbára rẹ ọlọ́ọ̀bá àbí títóbi rẹ bíọ́ àfi àánú rẹ bíọ́ ìlú nàìjíríà lórúkọ sẹ́rí ètò ń dá mẹ́kọ́lọ́jọ́ ọmọ ìgbèrú sí ètò kù díẹ̀ káàtó kọ́lọ̀kọ́ bá yí padà sí dáadáa àwọn olórí wa ọlọ́ndàkúnsà máa kọ́ wa mọ́ sí ọlọ́ndàkúnsà máa mọ̀ sí òṣèlú ló tó ti dé yìí adùn rẹ̀ lọ́lọ́ jẹ́ àrí o dáadáa rẹ̀ ní kọ́lọ̀ jẹ́ ọkàn gbòsí wa rẹ̀ kọ́lọ̀ وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله